you can see that I'm cooking but you know I need to do this chat quickly ẹ jẹ́ dúró Mm. láríwájú àmọ́. ṣé o tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o rẹ̀lì àtù má ṣe bá tẹ̀lẹ̀ àmì ńkọ́ rẹ̀lì àtù bá. ẹ mo ṣe mo fẹ́ kọ ẹ rí pé ìyẹn cut off lẹ́ǹkan yẹn mo ń ṣiṣẹ́ mo sì ń ṣiṣẹ́ mo kàn fẹ́ sáré ṣe ṣáàtì ni ẹ jẹ́ ẹtí ọlọ́run o ẹni kẹ́ sábọ́ọ̀dù má bẹ̀ gbọ́mọgbọ́mọ sí mi o lórí Facebook ẹ sábọ́ọ̀dù gbọ́mọgbọ́mọ ẹ sábọ́ọ̀dù tẹrọrìsì ẹjọ́ o. Mm-hmm. bá a bá jà kì í ṣe pé kó dẹ̀ máa sọ pé káwọn èèyàn mo máa ṣó òun kankan fún yín sí i o Esabod for real is a terrorist. hello. tòótọ́ ni èlò náà fi ń ralẹ̀ èlò náà fi ń kọ́lé ẹni ọlọ́wọ́ bọ̀ bàbárí owó léjọ fún adé Ìbàdàn àlẹ́ ni ọlọ́wọ́ bọ̀ bàbárí owó lé fún àyìnbó mọ́kọ́ ọlọ́wọ́. dọ́là àyíǹde mọ́gbọ́ ọlọ́run kò lè kọ́ lè koko. Hmm. ọlọ́run ba ló kọ́lé fẹ́ dà torí mo ti rí irú ẹrí mo rí fọganáìsà ó kọ́lé alájà mẹ́rin pọ̀ akáyé yàrá tó ń bẹ níbẹ̀ ó jọ́dọ̀rù àyíǹde mi wá sí i. wow hundred. fọganáìsà lásán. lásán. mo dẹ̀ rí bátìrì yìí ṣàjà tó tó kọ́lé. ẹ ti rìn gan o ẹ jẹ́ kí n kọ́kọ́ gbọ́ mi nípẹ́ o mo kàn fẹ́ sọ fún yín ni ẹ ẹ gbà mí o please ma leave. báàgì uh, fifty fifty ló ń wálé lọ́jọ́júmọ́ amápàlà ọ̀ tó ń torí ṣiríṣi. ó rawọ́ sọ́ọ́ lọ́wọ́ bá kóńkó rálẹ̀ kókọ́lé. mo rántí ìjọ tí bàbá tẹ̀mí ọmọ padà hàn mi ní fowó ṣe. ọmọ ní fowó ṣe. lámìdé pa lèmi ṣìṣẹ́ sẹ́lẹ̀ ní àtẹ́ká ẹlẹ́bi ewele rẹ́ẹ̀sì wọn sí lọ́jọ́ sí o lọ́jọ́ sí wọ́n ti ń fọ̀gẹ̀dẹ̀ ṣe bẹbẹ nílẹ̀ ìjẹ̀sà ẹ̀sán wọn fọ̀gẹ̀dẹ̀ ṣe lálẹ́ ìjẹ̀sà yẹn lẹ́jẹ̀ ń jọ́ sí ni o ẹ̀sìn náà fọ̀gẹ̀dẹ̀ ṣe kẹ̀ wọ́n fi ń ṣe èlùbọ́ wọ́n fọ̀gẹ̀dẹ̀ sun jẹ wọ́n fi ní dòdò á fi jẹ̀wà wọ́n lè gan jiná wọ́n fi ń gúnyán sìn yín nígbà tí ju bá wọ́n. ní Los Angeles nílùú Amẹ́ríkà. mo kàn fẹ́ gbọ́ àyìnlé díẹ̀ ní ẹ̀kọ́ jẹ́ ń gbọ́ àyìnlé. sísítà mi ń gbọ́ rẹ̀lẹ́ àtúfà lẹ́mi. ẹ ọjọ́ kan mo máa jó ijó àyìnlé ni máa jó tiwa máa kàn jó ni máa ṣe exercise màá gbé bọ́ọ̀dì gan ẹ mọ̀ pé mi gbé bọ́ọ̀dì lẹ́jọ́ mẹ́ta màá wo tekis màá bìnú màá desmart a ṣe exercise a jó bá ṣe ń jó ni exercise ẹ jẹ́rìí ọ̀sẹ̀ ẹ̀fọ́tobọ́lá ẹ ṣe jàre. lámìdé pẹ̀lú tọ́lání zi bèbí ọmọ àmúta bí yúùsù ọmọ tasafari ọmọ nànà ayé ìṣàtù. you like this song? please congratulations. òpònú lọkùnrin. tọ́lání bèbí tọ́lání bèbí.

ọmọdé méjì balẹ̀ mi Ìjẹ̀ṣà yóò Ìjẹ̀ṣà ní sípò lọ́tò lẹ́rú bàbá wọn ní sípò ẹ̀pẹ́yẹ o àbàtọ́lá mi sí bèbí ọmọ sábàrí mi yóò zùbù ọmọ nànà èyí ṣe tù mí. Aisha fún oríire kò ṣe mo dúpẹ́ létí ní bèbí ọmọ amúnábí yóò súwìtì. òpònú lọkùnrin that's the title òpònú means the men are foolish foolish men. that's the title. let me show you. ọmọ tàmúdání yóò zùwù yóò zùwù. òpònú lọkùnrin for the first time. yesterday baby yesterday baby. yetunde bèbí yetunde bèbí. ẹ ọmọ yénèdè. ọmọ amúdá Yusufa jẹ́njọ́jọ́ mo kàn fẹ́ sọ̀rọ̀ díẹ̀ ní jẹ́njọ́ àyìnlẹ́. ọmọ bàbá bari Yusufu yetunde bèbí. I want to carry my body. ọmọ musari Yusufu yetunde bèbí. ẹ yetunde bèbí. yetunde bèbí. ẹ má bá mi ẹ má bàjá o. ìrẹ̀lẹ́yà.

kárí olóyè òbí lákùtẹ̀. Bàwọn ẹlẹ́tọ̀ bá ń fẹ̀kọ̀ lẹ́yìn àtù. Èmi nìyẹn o. Láti bí ní Nàìjíríà títí lọ sábẹ́ ìka bàwọn ẹlẹ́tọ̀ bá ń fẹ̀kọ̀ kárí olóyè òbí lákùtẹ̀. Àgbẹ̀rẹ̀ ní ṣùgbà pé o tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o lẹ́yìn àtù. Má ṣe bá tẹ̀lẹ̀ kọ̀ kárí olóyè ó ti ládùn ẹbí àásù máṣe pátẹ̀lẹ̀ ẹ̀kọ́ kàrí olóyọ. ó ti ládùn tẹ̀lẹ̀. àtọ̀rẹ́ ní ṣùgbọ́n ẹjọ́ ẹjọ́ mi dí mi jò. tẹ̀lẹ̀ o ẹni àásù máṣe pátẹ̀lẹ̀ ẹ̀kọ́ kàrí olóyọ. ó ládùn tẹ̀lẹ̀. ọmọ tó dẹ́ bíbí ní ìgbà yàtọ̀ àkórí ilé kárí fún wọn náà àyàkọ ní ìlàfà fìyàn ọlọ́rin wájú. ẹ̀yin ìyá àwọn ọmọ yìí ni mo gbà láyè lórí stéèjì yìí. bẹ́ẹ̀ni ẹ̀yin ìyá àwọn ọmọ yìí mo gbà láyè lórí stéèjì yìí. ẹ sáwìn lórí bí ọjọ́ bí mi.

ó yá ẹ hold on sorry sarah thank you father in jesus name my daddy once again omo màtún ti dé ẹlẹ́dàá mi olówó orí mi bàbá mi okun àti mi ayọ̀ mi àná mi èní mi gbogbo nínú gbogbo mi. Hmm. I say thank you daddy hmm. I say thank you lord hmm. daddy I say thank you o ṣé ẹlẹ́dàá o ṣé àṣẹ̀dá mi ọlọ́run tó dá ayé àti ọ̀run ọba tó ju gbogbo ọba lọ mo dúpẹ́ o pé mi bọ́lá fọláṣadé mi ò ní jìn sọ́fìn gbogbo trap tọ́ta bá dẹ wọn kò sí fún ara wọn hmm. no weapon fashion against me shall prosper I am covered by the blood of Jesus. My daughter, she is covered by the blood of Jesus. My wife shall, all my people, covered by the blood of Jesus. No weapon fashioned against us shall prosper. Àwọn onílé ìrírí aburú, a ò sì ní nípìn ibi nínú ọdún yìí ẹgbẹ̀rún yóò ṣubú ní apá ọ̀tún ẹgbẹ̀wá ní apá òsì ní bẹ́ẹ̀lì wa sọ fún wa ó ṣùgbọ́n kì yóò súnmọ́ ilé wa torí pàwọ́ gbé àpá kristi ikú ò lé wa àìsàn ò a ò ní ṣàìsàn ìbànújẹ́ ò tọ́ sí wa ojú ò tì wá o àwọn tó ń retí ẹ̀gàn wa tó ń retí ibi fún wa ibi yóò jẹ́ ti wọn lórúkọ jésù ọlọ́run jà fún wa adúpẹ́tẹ̀ ti gbọ́ adúpẹ́tẹ̀ ti ṣe a máa yìn ín lógo a sì máa dúpẹ́ jésù agbára wa àmín ẹ̀ sì ẹ̀ lè ṣe àmín ẹ kúrọ̀lẹ́ I know now okay this two o'clock in Canada that should be around seven Nigerian time good evening from Nigeria in Nigeria I say good evening to you Auto Sexy hi Auto Bola so sexy thank you ma ẹ eh? ṣé tí wọn bá tún sọ̀rọ̀ máa ń sexy ah, ṣe ẹ wo nǹkan tún ṣẹlẹ̀ ẹ ṣe Ọlọ́run you know what mo kàn fẹ́ sáré because i'm cooking mo ṣe iṣẹ́ mo busy and i want to prepare do i mean gbogbo kini yẹn kí n parẹ́ before time because you know mo kàn jókòó mi jẹ́jẹ́ ni lẹ́yìn tí mo ṣó fídíò yẹn tán ẹ bá pẹ́ mo ṣó fídíò yẹn lọ ó yẹ kí n round up kí n dẹ̀ ṣe bye bye o because kò sínú agenda mi pé kí n máa mi ò rude láti say bye bye to you people but mi mọ̀ maybe ó kú ni o bóyá fúlàgì àbí nǹkan kan ṣá bóyá ok ó dàbí pé bátìrì fóònù tí mo lò yẹn bátìrì èmi ò wò ó ti lọlẹ̀ ó wá kú after some time let me see percent okay the battery is low ni èmi ò rí so ó kàn déédéé off ní mi tí ẹ mọ̀ ṣé ti eyín báyìí the battery the body, mo ti gbé nsìn yẹ ẹ̀ náwó now. mi náà setting moment thank you my dear hmm. bí mo dẹ̀ ṣe pa fóònù ní fóònù mi bá ń rìngì kékékékéké mi ò mẹ́ni tó ń pè mí mi ò mọ bí wọ́n ti ń pè mo wà níṣẹ́ mọ̀ inú yàrá ni èmi wà ní kitchen mo wọ́dà kú fóònù mi wà nínú bedroom. ìyẹn tèmi inú kàárẹ̀ o. wọ́n tún ti sẹ́ǹdì <laughs> orin oríṣiríṣi wọ́n gé o <laughs> mo sáré gbé kúrò ní ìtumọ̀ ẹni tó tún kọ̀ yẹn wọ́n ṣẹ̀ sẹ́ǹdì ẹ̀ mi ni. ẹ mọ̀ nǹkan ṣẹlẹ̀ mo kàn jókòó mi jẹ́jẹ́ ni o na jẹ́jẹ́ jẹ́jẹ́ I sit down for my house o ẹ̀dùn ẹ̀dùn ẹ̀dùn náà ẹ̀dùn náà ẹ̀jẹ̀ ń gbọ́. mo kí gbogbo ẹ gbogbo ẹ pátá mo kí amọ̀dé kásìkò yóò amọ̀ nírógùn coronavirus ní gbogbo kàrẹ́ pátá o ẹ̀jà kò fi mọ́ ẹ mọ̀já àyànràn arúfin síjọba nadúró lóde ẹ mọ̀já kọjá ààyè ẹrọmi àtọṣẹ fọ ẹ ní gbogbo gbà ẹrí sanitizer yọ náà ká àlùyẹn mọ̀ sọ olópakùwà ọmọ ọ̀rà kan tirẹ̀. kárùpọ̀ rẹ̀ níjàde àti ọlí eh? sójú distashọ́nà ká jìnnà síra eh? àmọ́ nírògùn ní tíya tùkàrẹ́ eh? oníbàjẹ́ lọ́la lọ́hùn àṣẹ. mianu mẹ́rẹ́ o ìkàrẹ́ ni mi ọmọ lókè méjì takọ tabo kó mo bá mi ò ní ilé gbàgbé ilé àwọn àgbà ló ń pa ọmọ tó bá sọ lẹ́nu ti ṣàkóyà kọ́. odò tó gbàgbé orísun àpàdà gbẹ ni. Hmm, àwọn onígbàdé gbàgbé orísun ọ̀dìyẹ ní kẹ́ má sọ orísun yẹn kọ́ ni mò ń sọ kò sẹ́ni tó gbàgbé lé ọmọ kàrẹ́ wọn ti kàrẹ́ kọ́ ni àṣé ìbàdàn nìkan kọ́ ló kọ fújì <laughs> ìbàdàn kọ́ ló ní fújì ìkàrẹ́ náà ní bẹ̀ <laughs> àṣé kàrẹ́ náà wọ́n tún fi kàrẹ́ kọ fújì ẹ́ eh, ó ti ẹ̀ dùn but let's go straight to the point. Jesus ẹni yìí ẹni ẹni yẹn ó jọ ritualist ẹ to God bí mo ṣe fẹ́ gbé ń sìn ó kàn kú ní ẹ fún mi ní some minutes mo fẹ́ show picture yẹn so before then somebody just call me my phone rang and um, ọmọ mi sáré lọ gbé wá you know I was in the kitchen mo ń so oúnjẹ so mo wá ní kó pick ẹ you know tó bá di pé I don't dodge calls you know because you don't know you know I don't dodge calls mo lè rí message tó bá wà kí n máa kí n má kí n má reply but mo kì í dodge call I pick call any call ẹni yẹn bó ṣe pè mí bó kàn ṣe wọ́n ní who is this ó ní this is honourable <laughs> mi tiẹ̀ mọ ọmọ náà honourable kó kí ló porúkọ ẹ̀ náà ẹ́ eh? okay ọmọ honourable divine. Hmm. ó ní on this is honourable divine torí jẹ́ mọ́ mo gbé nǹkan dání mo ṣe kàn mo wá ní kọ́mọ mi píkì kó tó gbé dọ́dọ̀ mi gan pé kó gbé sí spíkà yìí nú. ó ní this is the honourable divine ó ní this is the honourable divine mo ní honourable divine from where what can I do for you? mo rò bóyá torí àwọn kan wọ́n pe àwọn honourable kan pera wọn wọ́n pè níjọ́ sí ara wọn náà wọ́n ṣàǹṣe iná mo tún wò pé a tún ti fẹ́ bọ́ sí weekend kí ló tún ti ṣẹlẹ̀ ó this honourable divine mo ní can I help you please sir mo ní please sir ló bá ní go and check your WhatsApp I just like I mean go and check your WhatsApp I send you message mo ní send me message mo ní okay ó dẹ̀ cut go and check your WhatsApp nígbà tí dẹ̀ máa check WhatsApp mi mo bá ó yẹ kékeré yìí ti tún. Jésù tó fún mi this thing is not charging I need to show people mo ṣàbá baby I want to marry you I want you to be my queen ṣí bí mo ṣe kọ́kọ́ rí gbogbo mẹ́sẹ̀gì tó ti sẹ́yìn ẹ̀yẹ́ pé mo ti mú fóònù mi sínú ilé mi ò mọ́kàn tó ń ṣẹlẹ̀ nílé fóònù message ti wọlé bọ̀ tí n bá ti lesbis ní máa wo gbogbo àwọn mẹ́sẹ̀gì oríṣiríṣi message ti wọlé you understand me but bó ti ṣe tí wọ́n á pè mí yẹn ó ní go and check your message I send you something now èmi ti ẹ̀rù bóyá wọ́n máa sọ pé bóyá pépà mi tó wà ń bẹ bóyá máa sọ pé wọ́n ti san hundred thousand síbẹ̀ o kí pé ẹ̀wọ̀n screenshot payment yẹn tó ń sẹ̀ǹdẹ̀ sí mi mo dẹ̀ sáré lọ mo dẹ̀ sáré wọ bẹ̀ ọwọ́ mi náà ló wà ń bá sáré sí ibi bẹ̀ yẹn n bá rí i pé I want you to be my queen I love you so much I love you gba I love so so sósósó àǹso ó dẹ̀ dé fìlà pẹ̀lẹ́ nìkan náà bó ṣe ti pè mí ọmọ Yíbò ló jọ <laughs> mo ní mo bá rí àwọn mẹ́sẹ̀gì lọ́ọ̀fù mo ní the next thing mo kàn jókòó ni next mo kàn jókòó ni mo kàn tẹ́ sí kọ́ọ̀lù ni mi ò tẹ kọ́ọ̀lù mo kàn tẹ fídíò ni. ó ring ring ring ring ring ó ṣàgbé eventually fídíò yẹn mi ò ó tẹ ẹ kínní mi ò mo ní fídíò yẹn gangan mo fẹ́ rí ojú ẹ̀ because tí n bá ti rójú ẹ̀ i will pick the picture immediately torí tó fi ṣe dp yẹn ó lè má jẹ́ picture but mo discover later pé tó fi ṣe dp yẹn náà ó dà pé òun ni come and help me now this phone is off. tó bá dẹ̀ fẹ́ ok wọ́n ní mama ṣe ojú ẹ̀ lórí oyè kìíní ó yá ṣe sí ẹ̀ see it's off i know dey charge tẹ́lẹ̀ o ok maybe you can change it to the other one change it to this one i think eh. ṣe ti ṣe open má ti lọ jẹ́ kí n mo fẹ́ mú picture yẹn jáde ló wá ní i want you to be my queen you are so kiri kan kiri kókò bẹ̀rẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ah that in the nínú ẹ̀ máa ń bí mi inú gan o kéèyàn kàn sẹ́ndì ee <laughs> i don't know why o kí ẹ̀yàn kàn sọ fún mi pé i love you Do you know somebody can send you? Oh my God. Wait for it to charge it before you use it. It's only two percent now. Mo fẹ́ your picture ni I want to start what you know I'm busy. What do you want to Your face is shining. Say thank you. I say thank you. Hmm. Àwọn èèyàn tí ò rí nǹkan I don't want people to see your face. Your face is. Uh, what photo? Yeah. what's up. okay what's up. mi ò tí ì fẹ́ kó lọ ṣó ti rí bó ṣe orí. nọ́mbà yẹn náà ẹ máa bá mi pè é òun àti ó dà pé òun àtòkú ló gbé sí píchọ mi mọ̀ bóyá òun ẹni tó bóyá ẹni tó gbé sẹ́gbẹ́ yìí ó jọ kinní kan bá kàrè tó kú ńgbà yẹn ó gbà tó tún wá i love you mama don't say that to me oh, if you tell me you love me if you don't don't say love love that thing if you don't obìnrin bá sọ don't just say "kini kan rubbish o oh. i don't i no dey like that thing i no dey like it abeg look at it n tó fi ṣe dp lélẹ̀ ó dà pé Olúmídé Bákàrè kan lélẹ̀ ẹni tó ní honorable kinní kan nìyẹn ó ní àmọ́ honorable lágbájá ó tún wá sọ ẹni bó ṣe hmm, bí mo irun ẹran yẹn ṣe kú àmì bí bí mo ṣe ń ṣú ẹran yẹn <laughs> ó máa wò pé bóyá <laughs> ẹ ti rí mo tẹ̀ sí blocking I mean sí fídíò lẹ́sẹ̀kẹsẹ̀ tó ti gbé báyìí mo kàn take picture ẹ̀ ni you understand and nọ́bẹ̀ lélẹ̀ ẹjọ́ ẹ bá mi pè é orí ẹ̀ burú ni kí tó ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ tó ń tẹ angry kiri sójú mi what is it why do you call me and tell me message tó send ìdànù ó kọ message pé i love you for what ẹ jẹ́ bá mi sọ fún ẹ sábọ̀dọ̀ o. torí wọ́n ní má ṣe pé mo dẹ̀ máa nínú èpè yẹn mo fẹ́ fúnra mi vacation for some days tí bá tiẹ̀ fẹ́ ṣépè ní kọ̀rọ̀ mi níṣẹ́ lórí social media ẹni tí ò bá ti fẹ́ pè kó má yọ mí lẹ́nu ẹni tí ò bá ti fẹ́ pè kó má yọ mí lẹ́nu all this game of a thing. nobody should play on my intelligence ṣé mo sọ pé mo ń wọ́kọ ni àbí mo jó mo sọ lórí Facebook pé please o i'm looking for husband i'm going to go for the holiday for the èpè cause of a thing okay it's biblical whatever I do tí n cause àwọn èèyàn ó wà biblical tó bá play lórí intelligent mi àmì tó bá ní anybody máa pè mí tó bá ní kí disturb me. máa ṣépè fún wọn for real i'm not joking i don't want ó possible kí n sọ pé ṣáàtì tí mo fẹ́ ṣe lénìí another ṣáàtì tí mo fẹ́ ṣe lénìí tó bá jẹ́ pé mo ráyè tí n bá tètè ṣe tán òun náà ní ṣáàtì bóyá kí n sọ tó bá dẹ̀ tún ṣe yamayama pẹ̀lú mi mo fẹ́ máa ṣe ẹyọ fún lójúmọ́ ìyẹn terrorist kìíní ẹ̀yẹn pọ̀ tó bá ṣe yamayama pẹ̀lú mi màá máa ṣe mẹ́ta mẹ́ta fún ìdè ọdún mo ti rìpọ́ọ̀tì ẹ̀ náà kọ́mọbìnrin dàtọ̀nù kọ́kùnrin dàtọ̀nù káwọ́ ẹni tó máa lómi lẹ́yìn ẹ̀ sì wọn lọ. Nobody should call me for that nonsense. I think I recording. You say you are honorable. Which honorable? Which honorable are you? Why do you want to see my face? What kind of things? Which honorable are you? méjì mo rìkọ́dì ẹ méjì ó ní mò ń ṣépè ó ní mò ń ṣépè fún un òun ló jẹ́ kí n wá o I don't have time for bullshit don't have time for bullshit honourable kini mo jẹ́ honourable àbí mo la honourable ni honourable báwo èmi gan honourable àbí kini ni àwọn tó àwọn tó ní dignity àwọn tó ní ọ̀nà èmi gan àmọ́ honourable ni mí ẹnìkan sọ pé welcome i'm cooking i'm busy i don't have time right now ẹ jọ ẹ sọ fún Esabod bó ṣe ń ṣe yẹn ni kó máa ṣe lọ mo fẹ́ fún ní mo a sì wà lórí ọwọ́ yẹn o tó bá tóun bá ti jáde báyìí tó bá ti ń ṣe torí mò ń sọ mo gbé fóònù kan sẹ́gbẹ̀ẹ́ mo ti sọ pé aláàtì máa jáde máa gba notification tó bá ti jáde tó bá wù mí ìwọ tó ń ṣe kíní yẹn orí ẹ̀ burú ni yes i know it's Tokunbo people now that's why i'm telling you when you when this lady she's a terrorist for real she's a terrorist a lot of ọmọ yibo ló wà lọ́ndẹ̀ a lot of people àwọn haúsá ó ni ní haúsá tó jẹ́ manager a lot of people a lot of people ló wà lọ́ndẹ̀ you can't believe believe me òun ni ní kán pè mí ẹni tó bá ti rí nọ́mbà yẹn mo ti gbé síbẹ̀ yẹn ṣe rí nọ́mbà yẹn sìn. Si Hmm. ẹ bá mi máàkì ẹ ti rójú ẹni yẹn náà mi ò mọ ẹni tó fi ṣe òun àtẹni tó jọjọ dúró yẹn o ó tún wá ní àmì honourable and also a movie producer kí ló kàn mí pẹ̀lú yẹn ẹni tó bá gbé ọwọ́ yẹn wá kó stop o tẹ́ẹ̀ bá fẹ́ kí n ṣe èpè pa yín stop no nonsense don't call me and send message to my mo ti block ẹ̀ dànù lẹ́sẹ̀kẹsẹ̀ mo dẹ̀ ti delete ẹ̀ lórí whatsapp i mean lórí whatsapp mi but i don't want that nonsense hmm? tájà bá ń sinmi ó máa mojú olówó ẹ̀ o ẹgbọ́n náà ní kàn mi ò ráyè láti ohun yẹn tí bá ti tán ti máa delete nìkíní ẹ̀ because kò relevant just to play for you for you to know àwọn ni o they set they plan they how báwo lèèyàn ṣe máa wo èmi bójú mi ṣe rí ní ṣé mo jójú ṣé mo jẹ́ teenager tó kàn máa wá bá tó máa sọ pé I want to marry you picture yẹn message yẹn bí mi inú bàjẹ́ bàjẹ́ I want to marry you èmi honorable. <laughs> bóyá ẹran tí mo dẹ̀ ń bọ̀ yẹn ló máa wò pé olórí burúkú bóyá kò gbọ́ yorùbá kò mọ ọ̀ràn ṣáàtì tí mo ṣe kò mọ ẹni tó ń bá sọ̀rọ̀. Hmm. okay honourable bullshit okay honourable bullshit ẹni tó bá mọ̀ bóyá ẹ lè mọ̀ ṣá èmi ò mọ̀ rí ẹ bó ṣe kórun sára bíi tewúrẹ́ irun ẹ̀ bíi tewúrẹ́ òbúkọ exactly. okay that is a Ewedu nation president I know that face very well Esabod sent him wọ́n ní kí n má ṣe pè mọ́ lórúkọ Jésù in tí Esabod tó fẹ́ fún mi that is it will be your portion in Jesus name ẹ̀ eh, n tó fẹ́ ó fẹ́ ya fíìmù <laughs> whatever wọ́n ní má ṣe pè n tí Esabod tó fẹ́ fún mi it will be your portion n tó fẹ́ fún ọmọ mi á jẹ́ portion àwọn ọmọ ẹ̀ hmm, that's it ní anybody bá fẹ́ fún mi will be their portion whatever they want for me be their portion that is it ọ̀rọ̀ wà kò sáyè hmm. eléyìí fún ẹni yẹn náà ni ẹ ti bí mo ṣe ń ṣe kinní lẹ́ẹ̀kan yẹn àwọn èèyàn fún mi ní advice wọ́n ní kí n cut ẹran yẹn to two kí n ṣe kí n ṣe báyìí kí n ṣe. Hmm. any day tí bá ti fẹ́ so oúnjẹ bẹ́ẹ̀ yẹn ó máa ń take some hours but tá a bá ti sè tán i live for one week tí bá ti o different oúnjẹ tá a bá ti pẹ́ gbogbo oúnjẹ yẹn àti ló máa gbé wa míì máa gbé wa one week míì máa gbé wa be ten days more than a week ten twelve days míì máa gbé wa two weeks ó depend irú kan tábàjọ sí hmm. mò ń so oúnjẹ lọ́wọ́ sí That is true, eh? Let me show you the number again. Let me call the number of this boy. Idiot, where really. plus two three four nine zero one three four two three six zero two that's the number ẹ wojú ẹ scammer wash scammer wash àwọn president wọn ní ewé nation hmm. àwọn ọmọ olè a máa fi ṣe lọ for now mo ń bọ̀ mo bí sí ẹjẹ yẹn lọ parí nǹkan tí mo ń ṣe mo bí sí ẹ stay blessed oṣù tí ó ti ń dìdẹ̀dẹ̀ ní tiẹ̀ mọ̀ ṣé thirty first kọ́ lóṣù dé ó ń dìdẹ̀dẹ̀ ó ń lọ sófin kò ní dìwà mẹ́rù lọ àwọn òní bá wọn kú bí ó ṣe yé nìkan wà kó yé láti máa ròyìn iṣẹ́ rere ọlọ́run hmm. màmá ọkọ mi màmá mi àti èmi àtẹ̀yìn olólùfẹ́ mi pátápátá ẹ̀mí kúkú corona virus ṣùgbọ́n tó bá ti ń ṣèkà wọ́n ti ṣépè sàtẹ́gùn the K1 Mayegun you are great okay ẹ wọ́n fẹ́ gbọ́ Mayegun sí nìyẹn o ọpọlọ ti pọ̀ jù fáwọn ọmọ K1 nìyẹn àwọn mayegun fans yìí kò sí kankan tó ń rùn o this my hobby o àmì mà tí n bá ti fẹ́ sọ̀rọ̀ kí n bá ṣe báyìí táwọn ṣe àwọn olè lómi wà lẹ́nu èèyàn business mi omi ò jáde mú mi o but you know wọ́n tún ní wọ́n fẹ́ mayegun sí ṣé òun náà nìkan tó fi sí King Sunny Adé. jẹ́ àfi díẹ̀ sí. gbogbo àwọn tó bá ti dárúkọ mẹ́rin wọ́n máa sádànù ní ọpẹ́lọ́lá wa ọpẹ́lọ́lá àwọn èèyàn sádànù. ẹni yìí ọba láàárọ̀ ṣe àbọ̀rí ìwà mi ẹ̀bí dá ọ̀dà rẹ. tolú ó mà ti kúrò mbì. are now connected. C call me back to here. ẹ jẹ́ kó sí bí ìhà ìgbà bá ń bí ẹ jọ ṣe bínú torí ọlọ́wọ́ ọba. ajapa síra ayatodo dára ń bá lọ́gùn. kọ́ńtà sí i. kò ní ọ̀gá mọ́ orí ọmọ ẹ̀ lókun. ọ̀rẹ́ mo dúpẹ́ ṣẹṣẹ àbúrò àrò. baálé ọkọ̀ òṣèlú tí mo rẹ́ nìkẹ́ mo rẹ́ nìkẹ́ ẹ̀jì mi ìròyìn náà. Ó ṣeun mú iná tu o, mú iná tu o. fún iná tu. Ọmọ dòdò bá lógun. Ọmọ dòdò bá lógun. Ọmọ dòdò bá lógun oṣù. Oṣù mú iná, mú iná. Mo kí ọmọ rẹ̀ ní ìkejì, bèbè bà lọ́kù. Sheikh Rahim, state chairman, NU, NUT. Ẹ jẹ́ kí n máa lọ ná, mò ń padà bọ̀ wá, ẹ má bínú. Orí ìmú iná tó ń pẹ́ ọmọ mi ò tí ì dáwọ́ dúró. Mo kọ̀ yẹ̀ bàrà mọ́ kí iṣẹ́ ẹ̀gùn mi. Ọmọ Rahim, ọkọ̀ ọmọ lára mi bàbá tó yìí o chairman NUT. Ó sọ mí. Muinatu ni ọmọ ọdọ ló bá lọ́gùn. Àbúrò bá Thank you. Bye bye for now.